explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adiocean. It's time for Prayer Life with Pastor Sam Adiocean. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun ètè fún wa. Àdúpẹ́ lọ́wọ́ yín o fún oore ọ̀fẹ́ wípé a dé a wá láti wá béèrè láti wá ṣìpẹ̀ láti wá gbàdúrà ní orúkọ jésù kristi olúwa ẹ gbà ọpẹ́ wa mo gbàdúrà sí ọlọ́run alààyè ọlọ́run wo ni mò ń sọ̀rọ̀ èyí ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobo ah ní orúkọ jésù kristi ọlọ́run ọ̀hún tó dá yín tó dá mi lórúkọ jésù á tún ayé yín ṣe mo ní bí ẹ ti ń pe orúkọ jésù láì fi ohun kó mọ̀ mo ní ọlọ́run ọ̀hún mo ní yóò tún ayé yín ṣe lórúkọ jésù kristi tí a bá rí ohunkóhun tó yẹ kẹrí gbà lónìí lórúkọ jésù á lọ́wọ́ ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín <clears throat> tọ ẹ̀yin ọmọ ọlọ́run a máa tún yin ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun èyí tó fún wa lónìí àǹfààní ńlá ni o <laughs> ẹ̀rí ó fẹ́ dàbí ẹ̀ ó dàbí àwọn ọmọ mi wọn ni ah ó ti pẹ́ jù ó ti pẹ́ jù ni a ti sọ tẹ́lẹ̀ ẹ̀ wọ́n làwọn gbọ́ ẹ̀ ẹ̀ sọ ẹ̀ ní sùúrù ẹ̀rí àwa náà fẹ́ ṣe ṣùgbọ́n a ti sọ tẹ́lẹ̀ pé ìrìn àjò tí a fẹ́ rìn á wá ní oṣù kan gbáko a sì ní lè ṣe prayer life torí pé àdúró sójú kan à ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ so ó máa nira díẹ̀ láti kó gbogbo instrument tá a fi ń ṣe program ká kó dání ohun tó fà á nìyẹn <laughs> ẹ má bínú ẹ má bínú a dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n wà ní UK tí wọ́n farahàn níbi fire conference tá a ṣe ní London ní ọjọ́ kẹsàn-án oṣù tó kọjá àmọ́ gbàdúrà lórúkọ Jésù Kristi ẹ ní rí àrìnà lórúkọ Jésù ẹ àyìn Ọlọ́run lógo fún ayé àwọn kọmitì wa ẹ látòrí chairman ẹ yóò chairman kọmitì wa yẹn títí dé àwa tá a kéré jù <laughs> irú àwa yìí tá a jẹ́ ọmọlẹ́yìn ní kọmitì ọ̀hún ẹ̀rí iṣẹ́ ribiribi ni wọ́n ṣe ẹ̀ẹ́dì ìgbà míì ìgbà míì tí èèyàn bá ṣe nǹkan tó jọyàn lójú ìyàn wá ọ̀rọ̀ tì òótọ́ dẹ̀ ni o mo wá ọ̀rọ̀ tì láti fi dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ọlọ́run ọ̀run tó ń jẹ́ ọ̀rọ̀ fúnra ẹ̀ ó mọ ohun tó máa sọ sínú ayé yín lórúkọ jésù kristi á dẹ̀ sọ á dẹ̀ ṣẹ bẹ́ẹ̀ lórúkọ jésù olùgbàlà a fún àwọn tí wọ́n farahàn ní farakọ̀mẹ̀ ní Freiburg first time tá a máa lọ Freiburg nìyẹn ó dẹ̀ yà wá lẹ́nu pátápátá òótọ́ ni ó yà pátápátá tiẹ̀ ni ìyanu àkọ́kọ́ ni pé eh, èyí tó pọ̀jù náà àwọn kọ̀mítì yẹn wọ́n tún wọ́n kú lórílẹ̀‐èdè tán wọ́n tún lọ síbẹ̀ àrí kọ̀mítì mẹ́mbà wa tó wà ní Amẹ́ríkà tí wọ́n lọ sí Freiburg ní Germany ah ọlọ́run ọba yìí mo gbàdúrà lórúkọ Jésù ojú òní tìyìn lórúkọ Jésù Kristi àwọn táwa lọ bá ń bẹ̀ ń kọ́ pẹ̀lú àtàwọn sísítà wa ní eh, orílẹ̀-èdè Freiburg ọlọ́run mọ̀ yín iṣẹ́ lánàá ṣe o tó máa ń gbọ́ pé ìjèrè ọkàn tó ní agbára ah àwọ àwọ họ́ọ̀lù yẹn bá ní ibo làwọn wọ̀nyí ti wá <laughs> ibo náà ti wá ẹ̀rí ọlọ́run sì gba àkóso lọ́pọ̀lọpọ̀ àyìn ọlọ́run lógo fún fire conference wa ní london àti ní freiburg ní oṣù tó kọjá ẹ̀yọ́ mo gbàdúrà bọ́lọ́run ti bẹ́tẹ́ mi ẹ̀bẹ̀ láàyè ẹ gbàlejò jésù nínú ilé yín lórúkọ jésù ẹ̀yin tí ẹ sì farahàn ẹ̀yọ́ mo gbàdúrà pé ẹ ó rí ẹ̀rí tó ní agbára sọ lórúkọ jésù kristi bẹ́ẹ̀ ló ṣe máa rí o torí pé ọlọ́run alààyè òun ni àjọ ń sìn Eh, àwọn kan sọ fún mi nípa mobile app wa bẹ́ẹ̀ ni eh, à ń ṣe mobile app míì lọ́wọ́ eh, ohun tó fà á náà kò yẹ kó yẹ kó yẹ kó ti yé yín taba ti ní app bẹ́ẹ̀ tàbí ní website bẹ́ẹ̀ taba ti rí pé n tá à ń rí lórí ẹ̀ kò tẹ́ wa lọ́rùn ó yẹ kó ṣiṣẹ́ ju bẹ́ẹ̀ yẹn lọ a fẹ́ ṣe mobile app tó ní agbára gan débi pé ẹ nígbà tí lo fóònù yín kẹ tó rí wa bá sọ̀rọ̀ ẹ nígbà tí in fact ó máa ẹ òyìnbó pè ní seamless ó máa ní agbára gan bẹ́ẹ̀ ni à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ so ẹ eh, lè rí nǹkan lórí app yẹn tẹ́ bá fẹ́ gbọ́ information lórí iṣẹ́ ìrànṣẹ́ wa ẹ jẹ́ ká lọ sí samologo.com.ng eh, tàbí samologo.com ìkànnì méjì tẹ́ bá tẹ̀ ibì kan náà ló máa gbé yín lọ àwọn kan ń béèrè lọ́wọ́ mi pé ọjọ́ wo ni yom kippur ó ti ó yẹ kó ti ọjọ́ òun popular gan ọjọ́ kọkànlá ní oṣù tó ń bọ̀ ni ó máa bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ kọkànlá eleventh of October a parí náà ní ìrọ̀lẹ́ ọjọ́ kejì which is the twelfth of October àwọn tó bá fẹ́ gbàdúrà bá ṣe ń ṣe lọ́dọọdún kò sí program lọ́jọ́ yẹn o olúkúlùkù ló lọ́ máa bá ọlọ́run Ísírẹ́lì pàdé nínú àdúrà ẹ̀ ẹ̀ jẹ́ àwọnú àdúrà wa lọ torí àkókò ẹ já wọnú àdúrà wa lọ ẹ wọn ń ṣẹ́wọ́ sí mi pé mo mà ti lo gbogbo àkókò tán ẹ má bínú èmi kọ́ àníká <laughs> ẹ first time wa ni tá a tún máa ṣe pàdé láti bí oṣù kan sẹ́yìn ẹ ọ̀rọ̀ sì ti pọ̀ ńlẹ̀ òmìnira freedom ṣùgbọ́n tá a tún fẹ́ lo èdè òyìnbó bíbélì á ní liberty ẹ̀ òmìnira ọlọ́run mi ò òmìnira hmm, hmm. ṣe rí ó máa ń yà mí lẹ́nu wípé kìrìsìtẹ́nì òde òní ìyẹn àwa kìrìsìtẹ́nì gbogbo wa pátápátá ni o díẹ̀ nínú wa òun la lè náwó ẹ̀ sókè ẹ̀rí ìyẹn pé òmìnira òmìnira ọ̀fẹ́ tí Jésù fi ilẹ̀ fún wa á sì fi ilẹ̀ ẹ̀ àwa lọ tẹ́rí sí oríṣiríṣi tá à ń pè ní ìjọsìn ẹ gbogbo owó tó yẹ kó ọ̀pọ̀lọpọ̀ fi ṣe rere láyé wọn á ní kó máa kó bọ̀ kíní kan sacrificial giving sacrificial offering oh God oh God ẹ ẹ má bínú. Hmm, ó dàbí ọ̀rọ̀ tí àwọn dáàdì yẹn sọ fún mi nìyẹn wọ́n ní wọ́n ní ó mà ṣe o wọ́n ní kí ló dé tí òye òye àwọn èèyàn mo ní kí ló dé wọ́n ní ọ̀rẹ́ wọn ni àwọn máa sọ fún wọn nípa iṣẹ́ ìránṣẹ́ wa ni wọ́n ní wọ́n gbà tán kàn gbọ́ bíi méje wọ́n ní máa yan kírísàsì ó ti ń kírísàsì àwọn pásítọ̀ jù ṣùgbọ́n sọ ni ó wà hólì ni <laughs> mo arẹ́rìn mo ràn ipa mi gan because kò síbi tá a dúró síta ní àwa la hólì kò lè sí pásítọ̀ ẹ̀yọ kan báyìí tá a criticize tó wá pé tó wá pé ṣùgbọ́n ṣẹ́ni tí bá ti ń wá excuse ẹyọ láti ṣe orí burúkú ó mi ṣeré o èèyàn wá excuse láti má ṣe rere irọ́ ni a pastor. pásítọ̀ a bá jiyàn ẹni tó bá ń tẹ̀lé iṣẹ́ ìrìnsẹ̀ wa láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ rí i pé a máa ń tẹnu mọ́ ọlọ́run ò rán wa sí pásítọ̀ kankan ṣùgbọ́n ó rán wa sí àwọn ọmọ ọlọ́run ẹ kì í dẹ̀ ṣe gbogbo àwọn ọmọ ọlọ́run láyé nígbà ayé jésù kìí ṣe gbogbo àwọn tó wà láyé òun lórí tí wọ́n ṣe iye àwọn tí baba fẹ́ òun ló fà sọ́dọ̀ ara ẹ̀ ẹ rí i òkodoro tó wà ń bẹ̀ nìyẹn kò sí nǹkan tó kàn wá nípa ohun tí pásítọ̀ kan ṣe àwa mi ìwà interested ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́run tí ọlọ́run wá sí yẹn òun là ń tẹnu mọ́ iye àwọn tó bá dẹ̀ gbà á òun náà la máa fagbára fún láti di ọmọ ọlọ́run tí bíbélì sọ gan nìyẹn ẹ rí ẹ̀yin ọmọ ọlọ́run òkodoro ni o tẹ́ ẹ bá farabalẹ̀ wo ayé lónìí ayé ò fẹ́ sin ọlọ́run gan nínú òmìnira mọ́ ó fẹ́ dà mi ìmọ̀ bóyá mo kàn rí fẹ́rẹ́ ni nínú newspaper pé ní orílẹ̀-èdè nàìjíríà wa yìí pásítọ̀ kan ń ta òkúta <laughs> ọlọ́run mi ẹ jọ èèyàn nídìí bíbélì kó tó mọ̀ pé orí burúkú gbáà lòun ń ṣe tó bá lọ òkúta lọ́dọ̀ ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín owó yorùbá gùn tiẹ̀ wá wọ́ọ̀kì mọ́ wọn ní ẹni tó bá ta ẹni bá ta ọjà yẹ̀pẹ̀ agbowó òkúta owó káàsì gidi ló ń ṣáàjì wọn tó tán dẹ̀ ń gbà èèyàn ọmọ ọlọ́run àwẹ̀ á lọ bí ẹni máa kú àti fẹ́ parí ọdún ẹ lágbára ẹdún àwọn church yẹn tuntun bẹ̀rẹ̀ àwẹ̀ á lọ bí ẹni máa kú ẹ bèè lọ́wọ́ ara yín pé èyí tẹ́ gbà ní five years ago ńkọ́ èyí tẹ́ gbà ní four years èyí tẹ́ gbà ní the last year ńkọ́ kẹ wá kẹ wá jésù rí jésù retí yín kẹ bó ní ìbáṣepọ̀ ni kì í ṣe gbogbo àwọn àwọn sacrifice wọ̀nyí ni ẹ̀rí ẹlòmíì ti sanwó sanwó sanwó sanwó gbogbo tó yẹ kó fi ṣe rere orí olórí ti mo gbàdúrà ní orúkọ jésù orí olórí kò ní jẹ mọ̀dọ̀mọ̀dọ̀ ayé yín lórúkọ jésù kristi ẹ̀rí ó ti wá ṣọ́ọ̀ṣì ti wá di buying and selling tí program kan bá lọ lọ́wọ́ báyìí tí wọn ò bá ra nǹkan kan wọn ò sì ta nǹkan kan àjẹpọ̀ máa <laughs> àwọn ayá ni wọn máa ní pásítọ̀ bẹ́ẹ̀ tẹ́nìkan <laughs> sọ fún mi nìyẹn o ẹ ó ní wàá ṣe program ẹ máa yẹn ni ó ní ó ní kìrìsìtẹ́nì àṣẹ program àwa sọ pé òun ra nǹkan òun ta nǹkan ọmọ àlè ni <laughs> mo ní à kílẹ̀ tó ń wí onígbà tó jẹ́ pé nonsense yẹn gan làwọn Christian ń pè ní eh, eh, eh, worship of the lord eh. lóòótọ́ ni abẹ́rẹ́ kìrìsìtẹ́nì lónìí ó ti wá di ìran ìrúbọ àti ìṣòwò nǹkan mẹ́ta tẹ́ máa bá ń bẹ̀ nìyẹn ìran ìran ṣá ìran ṣá ayé ayé ẹlòmíì bá a máa da kan ṣáà ti sọ̀rọ̀ fún ni mọ́mí ẹ wá jésù rí o mo bẹ̀ yín o àtútù àtútù ń lọ sópin ọdún yìí náà nìyẹn ọdún ń lọ nìyẹn ń lọ lẹ́ yẹn lórí káràkátà ẹwà òru la tún máa tà lóṣù yìí o handkerchief la máa tà lóṣù yìí o apple la máa tà lóṣù <laughs> apple la máa tà lóṣù táàpù bá wù í lọjà kẹ lọ ra ẹ kẹ rà sínú fíríjì ó mà ṣe o ẹ ṣùgbọ́n ó wá kù sí ẹnikẹ́ni lọ́wọ́ o tó bá fẹ́ rí ayé rẹ̀ lò kó ṣe nǹkan òun náà ní pé òmìnira ọ̀fẹ́ Jésù fílẹ̀ yìí kó ṣe kí ni o kó yá dìrọ̀ ọmọ kó lè gbádùn ayé ẹ̀ ẹgbọ́n kan ti wé second eh, corinthians chapter three verse seventeen sọ ni second corinthians chapter three verse seventeen ó ní ìjẹ́ olúwa ni ẹ̀mí náà níbi tí ẹ̀mí olúwa bá wà níbẹ̀ ni òmìnira gbé wà ìyẹn gan ti tó kìrìsìtẹ́nì láti lo ayé ẹ̀ ìbéèrè ni níbi tí ẹ̀mí olúwa bá wà ó ní níbẹ̀ ni òmìnira gbé wà kí ló wá dé ńgbà náà tó fò nira gógó ẹ̀ bèèrè ara yín bẹ́ẹ̀ kí ló dé fi nira gógó àdúrà gbàkú àdúrà àdúrà àdúrà àdúrà àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀ lójoojúmọ́ àná lọ ṣọ́ọ̀ṣì ní kí ló dé àfẹlọgbàrẹ kí ló dé wọn ní ogun ni bíbélì dẹ̀ ní ibi tí ẹ̀mí ọlọ́run bá wà òmìnira ni òmìnira ọlọ́run òun yín lónìí o ẹ sì gba òmìnira lórúkọ jésù kristi ẹ nínú ẹsẹ̀ yìí ẹ rí ẹ rí dájú ṣáká pé ìwọ àti èmi ó yẹ ká máa béèrè béèrè kan lọ́wọ́ ara wa ìyẹn ni wípé ǹjẹ́ mo tiẹ̀ ń gbádùn òmìnira jésù bíi ǹjẹ́ mo tiẹ̀ ń gbádùn òmìnira yẹn bíi ṣùgbọ́n èmi lè sọ fún yín sáà o mo lè sọ fún yín máa wípé èmi Sam Adéọ̀sùn mò ń gbádùn òmìnira Ọlọ́run oh my god oh my god ṣẹ́rí ó ti pẹ́ tí mo ti ń ronú nípa òmìnira yẹn kì í ṣe láti kékeré ni kì í dẹ́ sọ̀rọ̀ kékeré ni mo ń sọ fún wa yìí o nígbà tí lọ chọ́ọ̀chì wọ́n yóò kò sí nǹkan tí nǹkan tí ìyá mi á ní ká máa wá báyìí ní ike omi àdúrà dà ike omi àdúrà kí ni ẹ máa ń bọ́dà mi ní kékeré pé ike omi àdúrà does that mean pé omi yẹn inú ike yẹn ò ní agbára yẹn wà ní ẹwẹ́ àní choice torí pé àlóye ṣùgbọ́n àkànṣe àwọn ìbéèrè yẹn àárí dáhùn lọ́kàn ara wa ó ń jẹ wá rùn tàbá ti wá church báyìí tàbá ti wá di pé gbé mi yẹn sókè kí á wá ti e, e, kékeré wà e, kẹ́kẹ́ kékeré wà lọ́wọ́ mi kẹ́kẹ́ wà lọ́wọ́ mi àbúrò mi náà ni kẹ́kẹ́ ó kàtígórì báyìí kàtígórì ni làwọn kẹ́kẹ́ yẹn ó yẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ ìgbà yẹn náà máa bèèrè ọ̀pọ̀ ṣé tá a bá ṣí omi báyìí agbára ọlọ́run lè wọnú ẹ̀ kí ni ẹ ṣáà máa ń bọ́dà mí gan ṣùgbọ́n à máa ń sà náà fúnra wa ẹ rí ẹ dákun mo bẹ̀ sà mo bẹ̀ mà bá ṣe wọnú àdúrà ẹ ẹ gbọ́dọ̀ jáde nínú àdúrà ẹ pẹ̀lú òmìnira ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ẹ gbọ́dọ̀ ní decision lọ́kàrà yín pé látòyìn lọ èmi náà fẹ́ sin ọlọ́run nínú ìrọ̀rùn náà bó ṣe kórìí gẹ́lẹ́ náà nìyẹn ẹ rí ẹ ẹ wò gẹ́gẹ́ bí mo ṣe ṣe ẹ̀yin náà wọ òmìnira rí o mo bẹ̀ yín o kẹ́ ẹ lè rí ayé yín lò ní o kẹ́ ẹ lè gbádùn ayé yín ní o kẹ́ ẹ lè bọ́ lọ́wọ́ pákáleke yín ní o kẹ́ ẹ tiẹ̀ bọ́ lọ́wọ́ ìran yìí ná àwọn ìran yẹn gan ibi tó yẹ kẹ́ ẹ ti kọ́ bẹ̀rẹ̀ nìyẹn kẹ́ ẹ kọ́ bọ́ lọ́wọ́ pé kí ló kí ẹjọ́ kí lọ́rùn sọ <laughs> ẹjọ́ kí lọ́rùn sọ ẹlẹ́rọ̀ <laughs> sọ ẹ má ṣe mo gbàdúrà ọlọ́run á fún yín ní òye lórúkọ Jésù níbi ǹjẹ́ olúwa ni èmi náà níbi tí ẹ̀mí olúwa bá wà níbẹ̀ ni òmìnira gbé wà á sọ fún ọlọ́run lónìí nínú ìpàdé àdúrà yìí èyí ọlọ́run ayérayé o ẹ jẹ́ kí ẹ̀mí yín fún mi ní òmìnira today in this prayer meeting let your spirit give me freedom ṣẹ́ni tí ẹ̀mí ọlọ́run bá fún yín ní òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ Ah, ẹ bọ̀ lọ́wọ́ àwọn nǹkan nǹkan táwọn kan lórí òkè fún ẹ bọ̀ pátápátá lọ́wọ́ ẹ o ìyẹn ò ní sí ní part of your prayer point mọ́ èyí táwọn kan wọ́n rìn mí mọ́lẹ̀ ní o wọ́n tuntun gé mi lórí báyìí o mo mà lálẹ́ àwọn lé mi títí lẹ̀ mọ́ ni o ẹ ó bọ̀ lọ́wọ́ àwọn nǹkan débi pé ẹ̀rù á báyìí pé ẹ́ so nǹkan pè ní wọ́n sin ọlọ́run ní jésù olúwa lónìí nínú ìpàdé àdúrà yìí ẹ jẹ́ kí ẹ̀mí ẹ̀yin fún mi ní òmìnira ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà lónìí lónìí nínú àdúrà yìí ẹ jẹ́ kí ẹ̀mí ẹ̀yin fún mi kó ah ah today in this prayer meeting let your spirit give me freedom lónìí nínú ìpàdé àdúrà yìí ẹ̀mí yẹn fún mi ní òmìnira ẹ̀mí yín kó fún mi ní òmìnira ẹ̀mí mo fẹ́ gba òmìnira ní orúkọ jésù kìsìlú ẹ fún mi ní òmìnira lọ́wọ́ agbára òkun mo fẹ́ gba òmìnira lọ́wọ́ gbèsè mo fẹ́ gba òmìnira lọ́wọ́ àìríṣe mo fẹ́ gba òmìnira lọ́wọ́ ìfàsẹ́yìn olúwa mo fẹ́ gba òmìnira lọ́wọ́ ìdúrólójú kan mo fẹ́ gba òmìnira ó yẹ gbàdúrà fún ẹ gbà kẹ pín àdúrà yẹn àwọn nǹkan tẹ fẹ́ gba òmìnira fún lé lọ́wọ́ ó yẹ máa sọ fún ọlọ́run ọlọ́run ẹ̀sìn tán o torí pé ó ti ó ti grant ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀yin ló kù kẹ́ máa claim ẹ̀ olùkọ́ jésù kristi olúwa lónìí olúwa nù àdúrà nínú pàdé àdúrà yìí ẹ jẹ́ kí ẹ̀mí kó fún mi ní òmìnira ẹ̀mí fún mi ní òmìnira gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wo kò sí nǹkan kan tá a là kọjá pátápátá ibi tí ìdè ti bẹ̀rẹ̀ òun ni àyídàyídà tí òyìnbó pè ní perverse things èdè òyìnbó tí bíbélì lò bíbélì lò gangan fún ni mo pè fún wa yẹn bíbélì èdè òyìnbó ohun tó pe àyídáyídá ó ní perverse things ibẹ̀ gangan ó ní ìsìrú tí ń wọnú ayé ènìyàn ẹ kìrìsìtẹ́nì àpè ní ọmọ ọlọ́run ó dẹ̀ jẹ gbèsè títí títí títí títí tí ó di sáǹsá torí pé agbára ògbé kò lè san gbèsè mọ́ kìrìsìtẹ́nì ó dẹ̀ ṣàìsàn títí títí títí títí títí tí ó di liability fún gbogbo àwọn tó mọ̀ ó yẹ kó béèrè ó yẹ kẹ́ gba òmìnira ni mò ń sọ fún yín kìrìsìtẹ́nì la pé o ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ rìnrìnrìn sí ọ ayé ò ní ojútùú kankan ó dẹ̀ ní kìrìsìtẹ́nì lòun ó yẹ kó padà sẹ́yìn pé kí mo ṣe ibo ibo ni mo tọwọ́ kini mo tọwọ́ bọ̀ ta ni mo tẹ̀lé àwọn ìbéèrè ah ó mà ṣe àyídàyídà perverse things inú bẹ́ẹ̀lì mo ti rí proverbs chapter two verse twelve proverbs chapter two ìwé òwe orí keje ẹsẹ̀ kejìlá ẹ̀gbọ́n ti bèrè sọ ni ó ní láti gbà ọ́ là kúrò ní ọ̀nà àwọn ènìyàn búburú lọ́dọ̀ àwọn ènìyàn tí ọ̀rọ̀ wọn jẹ́ àyídàyídà ọlọ́run mi o àwọn àwọn tí ọ̀rọ̀ wọn jẹ́ àyídàyídà kí ni àyídàyídà oníkan lílọ òtítọ́ lọ́rùn nítorí ìfẹ́ ọkàn ẹni lílọ òtítọ́ lọ́rùn fún àpẹẹrẹ mo ṣe bá yín sọ̀rọ̀ bóyá èèmù mi láti ṣe program yìí òun ni pé ah akátì ẹ̀rí tí wọ́n gbà díẹ̀ ẹ̀yìn o bóyá ṣe ń jẹ́ àtún wọlé wá tó wá pé èèmù yẹn títí máa wọnú àdúrà yẹn màá máa lọ ọ̀rọ̀ giving màá máa lọ ọ̀rọ̀ giving màá máa lọ ọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé téèyàn ò bá ti fi owó ọwọ́ ẹ̀ lẹ̀ kò ní ṣe é láyé àyídàyídà nìyẹn bóyá ìránṣẹ́ ọlọ́run míì oore ọ̀fẹ́ tí ọlọ́run fún kò dúró gbàá nǹkan tó ń wò káàkiri ni pé ẹ ẹ máa wo ẹ wá máa wo ṣọ́ọ̀ṣì pásítọ̀ kìnìún kan ẹ máa wo ṣẹ́ránṣẹ́ pásítọ̀ kìnìún kan ó ti lọ èmi náà ń kọ́ ó wá dọ́gbọ́n sí àyídàyídà á sì mú wọnú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àyídàyídà ní oríbukú ti ń bẹ̀rẹ̀ o olùpàtí kìrìsìtẹ́nì fi gbàdúrà gbàdúrà tí ò sọ́nà o òótọ́ tó wà ṣe rí ètò wa burú jù níbẹ̀ ni pé èyí tí kìrìsìtẹ́nì bá fi wá wúra ẹ̀ wò ìrìn tó ti rìn lánàá kó wá ìránṣẹ́ ọlọ́run tó lè tọ́ sọ́nà bó ṣe máa gbàdúrà irọ́ ni a tún tẹ̀síwájú ènìyàn ni o àní kìsẹ́ni mi a máa blame ọlọ́run pé olúwa ṣó rí mi ni <laughs> oh god ó mà ṣe o ẹ wo ẹ já sọ fún ọlọ́run jésù olúwa ẹ gbà mí là kúrò lọ́wọ́ àwọn àyídàyídà tí mo ti fi kún ìgbàgbọ́ mi <laughs> ẹ mọ̀ ẹ mọ̀ àwọn àyídàyídà tá a ti fi kún ìgbàgbọ́ ẹ ẹ̀ṣẹ̀ tẹ́bá tẹ́bá yìí lónìí àwọn àwọn àwọn tó pe àwọn ìránṣẹ́ ọlọ́run àìwáṣù wọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ mọ́ ìwọ ṣáà ti wá ra òróró ni gbàgbé ẹ̀ṣẹ̀ wá ra òróró yẹn ni sẹ́ wàá rí kọ́ńtrátì gbà kò sí nǹkan tó kàn nípa oh god bí sàtánì dẹ̀ ṣe ń fún yẹn lọ́rẹ́ nìyẹn sàtánì ò kò sí nǹkan tó kàn sàtánì pẹ̀lú ìwà mímọ́ irọ́ máa patú ọwọ́ ẹ lọ ṣùgbọ́n máa ṣe nǹkan fún ẹ no wonder tá a máa ń gbọ́n ṣọ́ọ̀ṣì ni pé máa ṣiṣẹ́ kan fún ẹ máa <laughs> ṣiṣẹ́ kan fún ẹ iṣẹ́ ah ayé mi ò ní bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ bílíìfù pé wọ́n máa ń yà mí lẹ́nu bó ṣe gbà wípé àwọn àríkàn gbà lọ́wọ́ sàtánì lọ́fẹ̀ẹ́ kì í ṣayé yìí mi lè sọ o ọlọ́run wá lè pa ayé ilé rẹ kó wá dá ayé mi o kó wá ṣe pé ó ti rìfọ́ọ̀mù sàtánì o wípé kó máa fún yẹn ní nǹkan lọ́fẹ̀ẹ́ o sàtánì àfúnyẹn ní nǹkan ẹ̀yìn kan yọ̀ọ̀ká gba mẹ́rin lọ́wọ́ èèyàn oh god ah oh lord deliver me from all perverse things i have added to my faith gbogbo àwọn àyídàyídà tí mo ti fi kún ìgbàgbọ́ mi lórúkọ jésù kristi olúwa ẹ gbà mí là pátápátá ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run àyíráyé mo gbàdúrà gbogbo àyíráyírá tí mo ti fi kún ìgbàgbọ́ mi ní orúkọ jésù kristi bàbá olúwa ẹ gbà mí là kúrò níbẹ̀ ẹ gbà mí kúrò níbẹ̀ olúwa ẹ gbà mí kúrò níbẹ̀ ní orúkọ jésù kristi olúwa ẹ gbà kúrò níbẹ̀ ní orúkọ jésù kristi olúwa ẹ gbà kúrò ní ti fi kún ìgbàgbọ́ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wo á tún àdúrà yẹn gbà ẹ bá jẹ́ ń tàn yín tẹ́ bá mọ àwọn àyídàyídà tẹ́ ti fi kún ìgbàgbọ́ ẹ gbà ẹ ó mà ṣe ọlọ́run tiẹ̀ ṣe kì í ṣe nu kì í ṣe nu auditorium kan náà gbogbo àjọ wa ẹlòmíín gbàdúrà yín nílé ara ẹ ẹlòmíín gbà láàrin àwọn ìdílé ẹ ẹ sọ fún ọlọ́run ẹ má jẹ́ àtàn ara wa jẹ èmi tí mo bá yín sọ̀rọ̀ ìdí tí mo ṣe ń gba ni pé èmi kì í jẹ́ kí àdúrà kan lọ láì gbà fúnra mi mo lè má ní ìdí ẹ̀ torí níwájú ọlọ́run àti ènìyàn mo lè orí à àyídàyídà wọ́n dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ máa àwọn àwọn tó pera ní èèyàn mímọ́ ló dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ wa bọ́ sínú àyídàyídà o ẹ má jẹ́ ń tàn yín o bẹ́ẹ̀ ni mo sọ fún yín o nígbà tí pásọ̀ bá ẹgbọ́ ẹgbọ́ nígbà tí pásọ̀ bá mú ọmọ ìjọ lọ́lé babaláwo ṣé kò ti mú àyídàyídà wọnú ayé ẹ̀ báyìí mo rántí lọ́dún yẹn lọ́hùn mo bá pásọ yẹn ẹyin o a sì kéré dáadáa but eh, ìránṣẹ́ ọlọ́run lèmi náà nínú chọ́ọ̀chì yẹn ṣùgbọ́n mo kéré sí bàbá yẹn wọ́n máa ń mú mi lọ ṣe eh, interpreter torí pé wọn ò gbọ́ òyìnbó wọ́n máa sọ yorùbá èmi máa bá wọn sọ lóyìnbó wọ́n máa sọ lábá lọ síbì kan àlọ àlọ <laughs> wọn ò máa pè mọ ńlá láti gbà yẹn náà ṣá o wọn ò títí mo fi kúrò ní chọ́ọ̀chì yẹn àti wọn ò tẹ bá mi ṣọ̀rẹ́ mọ́ torí pé mi ní ìgbà kan mú àyídàyídà wọnú ayé mi ni ẹni tàbí bá ti sọ̀rọ̀ yẹn ní chọ́ọ̀chì wọn máa ń rẹ́rìn ní òótọ́ dẹ̀ ni làbá ń ṣe làbá ń ṣe programu lọ o ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ èmi náà ń sọ lóyìnbó ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ dẹ̀ ká ni ha ó ní ẹ̀ ó ní ó ní wọ́n pè wá síbi kan mo ní èmi náà èmi náà sọ lóyìnbó they invited us somewhere <laughs> ẹ̀yẹ́ wọn lọ́rùn nígbà tá a máa débẹ̀ when we arrive there eh, eh, eh, òun ló ń sọ Yorùbá èmi mo ń sọ òyìnbó yẹn o ha ó ní ọmọ yẹn ti kú pátápátá mo ní the child was dead ó ní pátápátá mo ní totally ó ní pátápátá mo ní totally <laughs> ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ó ní ó lóun kàn gbé ọwọ́ lé orí yẹn gbá orí ọmọ yẹn gbà dídé ọmọ yẹn fò dídé ó ní màmá ebi ń pa mí èmi náà dẹ̀ bá sọ <laughs> mo nígbà tí wọ́n mo ní the pastor said When he smacked the head of, of that boy, the boy jumped up and said, Mommy, I'm hungry. Pastor you bá filẹ̀ bẹ́ẹ̀ o. Ló bá ní, ah, When the pastor said, he's saying the truth. Ó wá ní ẹ̀wò interpreter mi gan, ó wà bẹ́ẹ̀ lọ́jọ́ náà. Mo dẹ̀ sọ, immediately mo ní mi sí bẹ́ẹ̀ sà. <laughs> Ẹ wo, tí n bá ti sọ àwọn èèyàn aṣọ pé èèyàn burúkú ni mí o, mo ní ayédàyédà ló fẹ́ mú wáyé mi nìyẹn. Ẹ̀yin ó rọrùn kí àyídáyídá wọnú ayé ènìyàn ṣùgbọ́n àti bọ́ nínú ẹ̀ ẹlòmíì ò bọ́ tó fi kú bẹ́ẹ̀ ni mo sọ fún yín fún èmi àti ẹ̀ ò lọ́ọ̀bì kankan kò sí ẹnikẹ́ni tí ó kú tán pé tèmi mọ̀ ń pa ẹ̀ kò sọ sórí yẹn fún mi tẹ́lẹ̀ rí ibi ìwàásù tí mo ti ń tapẹ́tì fún yín ni mo ti ń gbọ́ for the first time ìwọ wá ní ìwọ gba orí ọmọ mo dẹ̀ bẹ́ẹ̀ sọ bó ṣe sọ olóò débẹ̀ mo ní pásọ ní òun débẹ̀ òun gbà ó wá ní èmi náà wà ń bẹ̀ lọ́jọ́ náà mo dẹ̀ sọ ìmílẹ̀ ìsinmi microphone pé rárá sà mi ò sí níbẹ̀ ó ní ẹ̀ẹ́ mo ní bẹ́ẹ̀ ni sà ah ó ní bóyá pásítọ̀ kejì ni ẹ̀yọ mo ní maybe it is another pastor bẹ́ẹ̀ àdè àdè iṣẹ́ ìránṣẹ́ tán bá a ṣe parí ẹ̀ báyìí ó ní kò <laughs> òun ló máa gbé mi lọ kò gbé mi lọ kò gbé mi kò gbé mi délé ó kàn tó bá pò ní oní jọ̀ọ́ má bínú gba owó mọ́tò ẹ̀ ni ó dẹ̀ lọ gbé wọn <laughs> ní díẹ̀ mú mọ́tò díẹ̀ mú kí n tó délé ṣùgbọ́n tẹ́mi lọ́rùn ó múnú mi dùn torí pé ìjọ yìí bá mú àyídàyídà mi ìwọ́nu ayé mi a sọ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí jésù olúwa ẹ gbà mí là kúrò lọ́wọ́ àwọn àyídàyídà tí mo ti fi kún ìgbàgbọ́ mi ẹ eh, oh lord deliver me from all perverse things i have added to my faith ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù gbogbo àyídáyídá tí mo ti fún ìgbàgbọ́ olú ẹ gbà mí jésù olú ẹ gbà mí ayérayé olú ẹ gbà mí gbogbo àyídáyídá tí mo ti fi kún ìgbàgbọ́ ní orúkọ jésù olú ẹ gbà mí gbogbo àyídáyídá tí mo ti fi kún ìgbàgbọ́ ní orúkọ jésù olú ẹ gbà mí ní orúkọ olú ẹ à olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣàánú fún mi gbogbo àyídáyídá ẹ̀ṣẹ̀ gbogbo àyídáyídá ìgbín à gbogbo àyídáyídá ìyálékiri ní orúkọ jésù kristi olú ẹ olú ẹ gbà olú ẹ gbà mí olú ẹ gbà mí ẹ wò mí àìsàn gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run kíní kan wà tí bíbélì pè ní òmìnira ní tòótọ́ ìbéèrè tí màá bèèrè lọ́wọ́ ara tèmi ni pé ǹjẹ́ mo ní o tọ́ ni tí n bá ti ka bìkan nu bíbélì báyìí mo bẹ̀rẹ̀ sí béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ara tèmi nìyẹn tí n bá rí i pé ìbéèrè yẹn ò tẹ́ lọ́rùn àdúrà bẹ̀rẹ̀ nìyẹn òótọ́ ẹ má ṣe o má ṣe bí ọ̀nà èèyàn ṣe ń gún nìyẹn kò tún sí ọ̀nà míì mọ́ ẹ wo gbogbo nǹkan tó máa ní kẹ́ ṣe wọ̀n wọ̀nyẹn oníṣọ́ọ̀bù ló gbé ṣọ́ọ̀bù ẹ̀ kalẹ̀ tó ń wá kọ́sítọ́mà kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ẹ jọ do you have control over your life? ǹjẹ́ ayé yín bẹ́ẹ̀ mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ǹjẹ́ ìkáwọ́ yín ló wà? ǹjẹ́ ǹjẹ́ ẹ lè sọ ní pàtó pé ọ̀rọ̀ ayé yín yé yín? àwọn ìbéèrè tó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ Ọlọ́run nìyẹn ẹ ẹlòmíì ọ̀rọ̀ ṣẹ́gun ò yé mọ́ ẹlòmíì ọ̀rọ̀ ìdílé ò yé mọ́ ẹlòmíì ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ kò yé mọ́ ẹlòmíì ò lè sọ pàtó bí ọjọ́ iwájú ń ṣe lè rí gan ẹ nínú ìjọ lónìí ẹ dákun àwọn mélòó ló lè náwó sí kòtò pé yes i am truly free pé mo ti ní òmìnira nù jésù ẹ gbàtẹ́lómi ò tiẹ̀ ní òmìnira nínú ìgbé ayé ojoojúmọ́ báwo ló ṣe fẹ́ ní òmìnira lọ́wọ́ ẹ̀mí òkùnkùn how abẹ́ gbọ́ nínú nínú ìgbé ayé ojoojúmọ́ ẹlòmíì ò ní òmìnira báwo ló irú ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ ní òmìnira nínú lọ́wọ́ ẹ̀mí òkùnkùn John chapter eight verse thirty six John chapter eight verse thirty six bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ kan níbẹ̀ ó ní nítorí náà bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ ha ọlọ́run mi o tí tẹ́ ẹ bá béèrè béèrè lọ́wọ́ ara yín pé ṣé mo ti wá ní òmìnira pátápátá báyìí tá a sábà no ó túmọ̀ sí pé Jésù ò tí ì sọ yín dòmìnira nìyẹn jésù ò lè sọ̀rọ̀ dòmìnira káyé ẹ̀ ṣì máa wò bákan kó máa wò ràkọ̀ràkọ̀ kò pọ́síbù á sọ fún ọlọ́run jésù olúwa ẹ sọ mí dòmìnira nítòótọ́ lọ́wọ́ èdè òkùnkùn ẹ dòní bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíín ṣe ń bá tu agbára òkùnkùn lójoojúmọ́ ni lójoojúmọ́ ẹ mo rántí ẹnìyẹn nígbà yẹn lọ́hùn á dẹ̀ sùn báyìí àwọn á dẹ̀ dé lójú oorun wọ́n lè gé ẹsẹ̀ lọ wọ́n yóò wọ́n á operation fún ni o lọ́sibítù wọ́n á dẹ̀ gé ẹsẹ̀ ẹ̀ lọ <laughs> ìgbà míì apá ẹ̀ wọ́n á gé lọ á jí o apá ò ní gé ẹsẹ̀ ò ní gé o ẹ irú àwọn agbára òkun burúkú burúkú gbogbo jésù olúwa ẹ sọ mí dòmìnira nítòótọ́ lọ́wọ́ ìdè òkùnkùn o oh lord give me true freedom from the bondage of darkness true freedom from the bondage of darkness you have to take it today ẹ ó ti wà ńlẹ̀ yín ó ti wà ńlẹ̀ yín bẹ̀rẹ̀ gbé jésù olúwa ẹ sọ mí dòmìnira ní tòótọ́ lọ́wọ́ èdè òkùnkùn ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ajíráyé mo gbàdúrà olú ẹ sọ mí dòmìnira ní tòótọ́ lọ́wọ́ agbára òkùnkùn olú ẹ sọ mí dòmìnira ní tòótọ́ lọ́wọ́ agbára òkùnkùn ẹ sọ mí dòmìnira ní tòótọ́ lọ́wọ́ agbára òkùnkùn ẹ sọ mí dòmìnira ní tòótọ́ lọ́wọ́ agbára òkùnkùn olú ẹ sọ mí dòmìnira ẹ sọ àmọ́ mi dòmìnira ẹ sọ ìdílé mi dòmìnira ẹ sọ iṣẹ́ mi dòmìnira lórúkọ jésù kìsì mo fẹ́ gbé ìgbé ayé òmìnira nínú yín lórúkọ jésù kìsì olú ẹ fún mi ní òmìnira ní tòótọ́ ẹ sọ mí dòmìnira ní tòótọ́ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ̀wọ́ ẹ̀yìn ọmọ ọlọ́run téèyàn ò bá claim òmìnira ẹ̀ nípa tara báwo ló ṣe lè rí claim nípa tẹ̀mí náà ẹ eh, mo sọ fẹ́nìkan ní ọ̀sẹ̀ tó kọjá mo ní ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a pera ní kìrìsìtẹ́nì we are not in control of anything in our lives. we are not in control of anything in our lives òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn kò sí nǹkan kan tó wà ní ìkàwọ́ wa ẹlòmíì àfẹ́ ṣiṣẹ́ àfẹ́ lọ skul wòlíì àní ẹ gbọ́ píùrì kíùrì ẹ̀mí ọlọ́run sọ pé o gbọ́dọ̀ lọ skul yẹn kò dẹ̀ ní lọ torí pé òun ló wà ní in control of his life ó gbàgbọ́ pé ohun tí ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó kéré sí ti pásítọ̀ òun máa sọ jáde ní gbòòrò ẹnu èmi máa ń fẹ́ bẹ́ẹ̀ o kò sẹ́ni tó lè iṣẹ́ ìrànṣẹ́ wa tó ní tó ní wọ́n ní òun gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní wọ́n ní òun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ gbà wá níyànjú tàbí òun gbọ́dọ̀ sọ tinú ẹ̀ àwa ní mítì kan lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ ẹ̀ àwọn ọmọ mi kan wọ́n wá ń sọ àwọn wọ́n ń sọ opinion wọn jáde wọ́n ń sọ opinion wọn jáde nígbà tí wọ́n resolve ọ̀rọ̀ yẹn tán mọ́mí yẹn ṣe tún wá náwó pé ká má bínú o ó ní káwọn àwọn tó wà mí ti yẹn ká má bínú o wípé àwọn òkè ṣe rẹ́ bù o àwọn kan sọ opinion wọn ni ha mo tiẹ̀ fẹ́ dáhùn ṣùgbọ́n thank God pé ṣáàmánú mi ti yẹn tètè dáhùn ẹ àwọn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ òmìnira ni inú mi dẹ̀ dùn irú àwọn yẹn bẹ́ẹ̀ lè máa ń fẹ́ lára ń dì àwọn tá a lanu tá a sọ opinion ọkàn wọn jáde ẹ tí ì ṣe pé tí ì ṣe pé màá gẹ́gùn fún ẹ tó bá tó bá tó bá sọ̀rọ̀ tó yàtọ̀ àwọn náà dẹ̀ dákẹ́ ìyẹn wà núùdì nípa tara ó wá fẹ́ bọ́ núùdì nípa tẹ̀mí báwo ló ṣe lè báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ ẹ̀ ń tó rí o ò tí ì bọ̀ lọ o ò tí ì bọ̀ nínú ìdí ẹ̀ báwo ló ṣe wá fẹ́ bọ́ nínú ìdí ẹ̀ ní tó rí àwọn agbára òkùnkùn tó rí ẹ rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó máa lanu báyìí when you have opinion speak ẹ tó bá ní kó o ṣe nǹkan kan tó tako ìgbàgbọ́ ẹ nínú Jésù say no wọn náà tiẹ̀ sọ pé no lọ́jọ́ kan ẹ kàn gbé kínní yẹn wá kàn ní pásítọ̀ ní ó tẹ́rì yẹn wá kó ní no sa mi mi mi kì í ṣara wọn kó o tiẹ̀ sọ lẹ́ẹ̀kan wò wàá rí bí adùn ẹ ṣe pọ̀ tó tó bá mọ̀ láti sọ pé no nígbà tó máa fẹ́ tiẹ̀ sínú àyídàyídà Jésù Olúwa ẹ fún mi ní ìgboyà tí ó mú mi wọnú òmìnira lọ ìgboyà ìgboyà ni o ló máa mú ìyẹn wọnú òmìnira o kì í ṣe ìbẹ̀rù o oh lord give me the boldness that will lead me to freedom or else ẹ wo béèyàn ò bá bẹ̀bẹ̀ fún ìgboyà kò ní wọnú òmìnira o ìgbé ayé ẹrí máa gbé kú a kàn máa ṣiṣẹ́ fúri ọmọ ẹlòmíì jẹ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ah jésù olúwa ẹ fún mi ní ìgboyà tí ó mú wọnú òmìnira lọ ẹjẹ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ fún mi ní ìgboyà olú ẹ fún mi ní ìgboyà tí ó mú wọnú òmìnira lọ olú ẹ fún mi ní ìgboyà tí ó mú wọnú òmìnira lọ olú ẹ fún mi ní ìgboyà tí ó mú wọnú òmìnira lọ olú ẹ fún mi ní ìgboyà olú ẹ fún mi ní ìgboyà jésù ẹ mi ní ìgboyà ìgboyà tí ó mú wọnú òmìnira lọ olú mi lónìí olú ẹ fún mi lónìí kí n lè rí tèmi ṣe kí n lè rí tèmi ṣe kí n lè rí ìbùkún mi gbà kí n lè rí ayé mi lò gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ ò bá ṣe ń gbàdúrà yìí ẹsẹ̀ ìbéèlì kan ó sì bọ́ sí mi lọ́kàn ṣe ẹsẹ̀ ìbéèlì yẹn ìkìlọ̀ ni warning ni bẹ́ẹ̀ ni mo sọ fún wa warning gidi ni ṣe ní warning méjì wà nù ìbéèrè tá a máa sọ̀rọ̀ nípa òmìnira eh, Galatians chapter five verse thirteen ẹsẹ̀ ìbéèlì yẹn ó sọ̀rọ̀ nípa òmìnira ṣùgbọ́n ìkìlọ̀ ni Galatians chapter five verse thirteen béèrè sọ pé ó nítorí a ti pè yín sí òmìnira ará kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín bí àǹfààní sípa ti ara ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sin ọmọnìkejì yín hey, olúwa o olúwa o kí nìyẹn túmọ̀ sí gan ìjẹ́ sáré fún wa ní àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ kọ́rọ̀ yẹn lè yí kí ẹsẹ̀ yẹn lè yé yín dáadáa torí pé tí èèyàn bá ní orí ọ̀fẹ́ láti bóyá ọlọ́run bá ṣe ó kàn ṣalábàápàdé iṣẹ́ ìránṣẹ́ kan wá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ òmìnira bíbélì sọ pé ẹ má ṣe òmìnira yẹn lówó tó máa ń bí ọlọ́run nínú òótọ́ tó wà ń ni. now fún àpẹẹrẹ mo rántí ní àwọn ọdún yẹn sẹ́yìn ó ti pẹ́ díẹ̀ báyìí ní ní former church wa ni lọ́mọ ìjọ wa lọ́kọ̀ ẹ̀ sáré jẹ̀nàjẹ̀nàjẹ̀nà dé ah ló bú sẹ́kún ah kí ló dé ẹ sunkún kẹ́ tó débì kí ló ṣẹlẹ̀ ah wọ́n ní wọ́n ní wọ́n ní àìsàn ìyàwó wọn ó ti lé wọn padà sóko finally mo ní kí ló ń jẹ bẹ́ẹ̀ wọ́n ṣe báwọn sọ pé ara ẹ̀ ò dá níjẹta tẹnika lọ hospital ẹ̀yọ́ mo ní bẹ́ẹ̀ ni kí ló kí wàá ní answer kí náà sọ òun náà sọ pé ó ní túmọ̀ yẹn pé túmọ̀ yẹn kíní kan wú sí ẹ̀gbẹ́ ikùn ẹ̀ wọ́n ní kíní yẹn ó lẹ̀ mọ́ ilé ọmọ ẹ̀ pé tí wọn ò bá yí tí wọn ò bá mú kúrò ó máa pa obìnrin yẹn pé èlò ló máa san báyìí wọ́n ṣàkọ gbogbo bíìlì tán láti bẹ̀rẹ̀ dópin wọ́n ní kó san two million wọ́n ní nà tó bá tẹ̀ máa lé díẹ̀ díẹ̀ ló máa <laughs> tó bá tẹ̀ máa lé díẹ̀ ló máa jẹ́ <laughs> ẹni tá à lẹ́yìn tọkọ sọ two million yìí láì ìgbà tá à ń sọ yìí ǹjẹ́ ǹjẹ́ sálárì tiẹ̀ tó ó tó seven thousand five hundred nígbà <laughs> àwọn dókítà ẹ̀gàn wọ́n burú díẹ̀ léyìn two million ha wọ́n sọ̀rọ̀ díẹ̀ wọ́n á bú sẹ́kún díẹ̀ mo ní kò tó mo ní kò tó bẹ́ẹ̀ ẹ má bọ̀dà ẹ mo ní ẹ mo ní ẹ lọ discharge ẹ wa ẹ kúkú lówó tẹ fẹ́ san ẹ lọ discharge ẹ wa àdúrà ni abẹ́ ọlọ́run abẹ́ ọ̀rọ̀ yẹn ká mi lára torí ọmọ ìjọ mi ọmọ ìjọ mi níyàwó ọmọ ìjọ mi lọ́kọ nígbà yẹn lábẹ́rẹ́ àdúrà olúwa bàbá ee eh, ọlọ́run mi o pẹ́ táwẹ́ táwẹ́ ẹ wo nígbà tó máa fi di ọjọ́ kẹta obìnrin yẹn ti ó wá ó ti ó ti ó ti ń kúrò ní ògì ògì nìkan ni tẹ́lẹ̀ ògì ògì kò lè tẹ́ kò tẹ́ lè jẹ nǹkan méjì ògì lọ tàbí kó mu tíì tàbí kó mu mi obìnrin mà ti jẹ ewédú kò sí ata ń bẹ̀ níwájú ọlọ́run àti kò sí ọbẹ̀ ata o ṣùgbọ́n ọbẹ̀ ewédú nìkan ó dẹ̀ fi jàmàlà èrò yẹn kàn sọ sí mi lọ́kàn nígbà yẹn mo ní ẹ lọ sí hospital hospital míì ẹ lọ ṣe test ẹ lẹ fẹ́ ṣe test wọ́n máa fọ́ tẹ̀ báyìí wọ́n á ní kẹ́ lọ mo ní dókítà yẹn tó bá mọ̀ ṣe á ní kẹ́ lọ ṣe x-ray wọ́n lọ ṣe x-ray o wọ́n lọ ṣe x-ray o wọ́n ní ìyá ẹni ẹni ò ní lump kan nínú ẹ̀bọ̀ tó kéré ó ní lọ ó ní kò tó kò tó nǹkan tán máa fi ṣe operation fún pé pé kó máa rí i pé ó máa tẹ̀sí àwọn oògùn kan náà wọ́n wọn ò máa ra oògùn torí láyé ìgbà tá à ń sọ yìí wọ́n máa kọ oògùn fún yẹn lọ máa rà wá ni ìdílé yóò ra oògùn yìí o ẹ mọ̀ díẹ̀ wọ́n ti tra orúkọ Jésù orúkọ Jésù dẹ́n ṣiṣẹ́ nígbà tó máa tó oṣù kan obìnrin ò ṣe operation o kí nǹkan tán ní túmọ̀ ó rà pátápátá pátá kò kò lọ ṣe <laughs> mo tẹ̀ nìkan lọ ṣe scan ó lóun ò ṣe scan o ó kò sí nǹkan tí ò lè jẹ kò sí nǹkan tí ò lè mu ó ti padà síbi iṣẹ́ o ẹ̀yin ọmọ ọlọ́run o ibi tí mo máa ń lọ rèé kẹ́ ẹ bá mọ̀ pé àwa kìrìsìtẹ́nì míì tá a bá ti ní orí ọ̀fẹ́ òmìnira bóyá ọlọ́run ọlọ́run fà wá yọ kúrò ní oko ẹrú ó wá sún wá pọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ kan tàbí ṣọ́ọ̀ṣì kan tàbí pásítọ̀ kan tó yẹ pé wọ́n á fi wọ́n á fi ìrọ̀rùn bá wa lò kì í ṣe páká leke mọ́ àwọn kìtẹ́nì kan bọ́ ṣe máa ń bìyẹ́bù nìyẹn èèyàn mọ́ nọ́mbà anọ́ọ̀sì kan fẹ́ ṣe thanksgiving ẹ ọkọ náà ló wá bá mi pé àwọn fẹ́ ṣe thanksgiving fún ìyanu tí ọlọ́run ṣe nu ayé wọn ah mo ló dáa bẹ́ẹ̀ <laughs> gbàtà wọn bá dé ṣọ́ọ̀ṣì ìjọ yẹn nọ́mbà gbọ́ microphone ní ọkọ àti ẹ̀ ọba sọ pé àwọn ti sọ pé tọ́lọ́mùbá ti bá wọn ṣe àwọn á dá orin twenty one nínú ṣọ́ọ̀ṣì kí ìjọba wọn gbé wọn á bèrè àwọn ọmọ oníṣẹ́ stupid <laughs> inú ti oníṣẹ́ yìí stupid ni wọ́n ní ká lọ mú two million wá ṣùgbọ́n ọlọ́run wò yín sàn ẹ tún wá fẹ́ kó ìjọ ọlọ́run ẹ tún wá fẹ́ kó wa sínú ànúdá wàhálà ká tún bẹ̀rẹ̀ sí kọrin twenty one nínú ìsìn ọjọ́ sunday tí ò gbọdọ̀ ju two and a half hours lọ mo ní ẹkúnlẹ̀ orúkọ jésù adúpẹ́ fún ẹtẹ ṣe fún wọn lórúkọ jésù ogun náà ò ní gbére mọ́ jésù olúwa wa àmín mo ní mọ́mí àdáde ẹ lọ sí ẹ̀ǹkúlẹ́mẹ́ ẹ lọ kọrin twenty one àwọn tá a bá jáde àwọn tó bá fẹ́ràn yín kan lọ bá ẹlọ́jọ́ ẹ lọ́ máa yọ̀ ń bẹ̀ àṣìlò ni àṣìlò òmìnira náà ń pè yẹn ẹ má bínú pé àlàyé yẹn gùn ó kẹ́kọ̀ọ́ lè yé yín dáadáa ni tó náà mo bẹ̀ yín mo bẹ̀ yín gan o ẹ wò ẹ wò bẹ́ẹ̀ ṣe ń gbọ́n mi tó bá pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ kò fagídí gbowó lọ́wọ́ yín ó ń kọ́ yín ní ọ̀rọ̀ ọlọ́run kò sọ pé kẹ́ ẹ náwó sókè ó fẹ́ràn ọlọ́run ó sì nífẹ̀ẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ yín ẹ má dúró dìgbà tí ebi á pa kú kẹ́ tó fún o ọ̀rọ̀ tí mo sọ ó gba ẹnu tèmi torí mo lè sọ wájú pé ọlọ́run wà lọ́wọ́ díẹ̀ ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run tá a mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run tòótọ́ ni wọ́n ń tán sọ fún wa ò dáa ń tán sọ fún wa ò dáa ẹ̀yin ọmọ ọlọ́run àṣìlò àṣìlò òmìnira ni ẹ sọ fún ọlọ́run jésù olúwa ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí ẹ̀mí yín gbà mí láàyè láti ṣi òmìnira mi lò nínú kristi. Oh Lord, don't let your spirit allow me to misuse my freedom in Christ. Jésù Olúwa, Olúwa ṣàánú mi lónìí. Ẹ má jẹ́ kí ẹ̀mí yín gbà mí láàyè láti ṣí òmìnira mi lò nínú Kristi ẹ̀já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ má gbà mí láàyè kí n ṣí òmìnira mi lò nínú Kristi ẹ má gbà mí láàyè o olú ẹ ṣàánú ni mo bẹ̀bẹ̀ fún o àánú yín ló lè bá mi ṣe bẹ́ẹ̀ o lórúkọ Jésù Kristi ẹ má gbà mí láàyè láti ṣí òmìnira mi lò torí òmìnira yìí ọ̀pọ̀lọpọ̀ wà wọn orí o ọ̀pọ̀lọpọ̀ wà wọn orí o olú ẹ ṣàánú fún mi olú ẹ ṣàánú fún mi olú ẹ má gbà mí láàyè Jésù olú ẹ má gbà mí láàyè láti ṣí òmìnira mi lò nínú Kristi olú ẹ ṣàánú fún mi lónìí olú ẹ ṣàánú fún mi lónìí òmìnira tẹ fún mi lọ́fẹ̀ẹ́ òmìnira tí mò ń jẹ gbádùn ẹ yìí lórúkọ jésù ẹ má gbà mí láàyè láti ṣerú ọlọ́run wa gbọ́ àdúrà jésù kristi olúwa wa ìkejì náà dà ìkejì náà jẹ́ ìkìlọ̀ hmm, kì ṣe pé ó dàbí ìkìlọ̀ ìyẹn tiẹ̀ ibi ta ẹ chapter ta kàyẹ náà ní ṣùgbọ́n verse one ló wà ẹ ẹ má bínú mi kọ́lẹ̀ ni ó bó ṣe bó ṣe wá náà ni nígbà tí nígbà tí ẹ Galatians chapter five verse thirteen yẹn wá wọn á verse one ẹ̀ gan ìkìlọ̀ náà ni Galatians chapter five verse one ẹ̀gbọ́n tó sọ ni ó ní ìtòyí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ wá di òmìnira kí ẹ má sì ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́ ẹ dúró nínú òmìnira yìí kẹ́ ẹ má tọrùn bọ àjàgà ẹrú mọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ó dẹ̀ ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn o bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín mo ní ìrírí mi pẹ̀lú mọ́mì kan ní ọdún kan ní former church wa nígbà tí mo ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní chọ́ọ̀chì kan ẹ̀yin ọmọ ọlọ́run mo mọ̀ bí obìnrin yẹn mo mọ pòsíṣàn tó wà nígbà tó join chọ́ọ̀chì wa ẹ ó wà ní ipò tá à ń pè ní ipò òṣì ẹ original òṣì ni o torí gbà tí wọ́n gbà tí wọ́n wọ church gan àwọn ọ̀ṣà nìkan jáde wọn ò lè dúró sínú church kan lọ dúró síta tá a máa fi jáde ni wọn ò lè bá a jọ́sìn nínú ilé ẹ̀yọ́ ní church yẹn wọ́n ní wọ́n ní that protocol tó bá múra bí ẹ tí ò gbádùn wa wọn á fi ẹ síbi tí àwọn tí ò gbádùn dúró sí ẹ ní protocol church yẹn ni o <laughs> protocol church yẹn ni o mo dẹ̀ láìkẹ́ ẹ ṣùgbọ́n mi ní orí ọ̀fẹ́ láti ṣerú ẹ̀ torí ayé ti yàtọ̀ ayé ti dá ìyá ẹ̀ sílípàsì ló wọ̀ wá ẹ̀ àǹkárá yorùbá ló wà lókè léèsì kan tó ti gbó tí gbogbo jaojáwé tí ẹ ti já pátápátá òun ló rò tì í ẹ̀rí wá já scarf mọ́rí ó bọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n ní talẹ̀ ń béèrè olùfẹ́ jọ́sìn wọn kó wá jókòó síbi ẹ̀yọ́ àwọn iṣẹ́ àkànwà níta wọn kó jókòó síbẹ̀ ó lóun sì fẹ́ rí pásítọ̀ kó jókòó mo rí mo rí màmá yìí náà sọ àwọn ọ̀rọ̀ kan bó ṣe ń sọ̀rọ̀ yẹn ni mò ń wòye ẹ̀ wípé kì í ṣe pé wọ́n ń parọ́ she was very hardworking obìnrin yẹn ń ṣiṣẹ́ gan-an o ẹ torí àwọn nǹkan tó lóun ti ṣe tó ti ṣe tó ti ṣe mo dẹ̀ rẹ́ nìkan nínú ṣọ́ọ̀ṣì tó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi pé látìgbà tí ọkọ ẹ ti kú òun ni òṣì ti ń bá àmù kọ ẹ rí àánú obìnrin yẹn ṣe mí mo ní ìwé màmá kò sí pọ́lẹ̀ ẹ rí a ní program a ní program kan ní ẹ̀ka ìjọ mi nígbà yẹn láti ran àwọn ènìyàn lọ́wọ́ ẹ rí a mọ́ jáde iṣẹ́ wo ló wù yín ṣe màmá yìí dẹ̀ sọ pé ẹja ẹja ló ń wò ń ṣe iṣẹ́ ẹja ló ń wò ń ṣe a try ẹ rí kì í ṣàpò mi ò àpò church yẹn olókè èló la èló la ní yẹn nínú owó tá a máa ràn yàn lọ́wọ́ wọ́n dẹ̀ sọ mo ní màmá mo ní tábà fún iye báyìí kọ́ ó dẹ̀ bú sẹ́kún ó ló ti pọ̀ jù ó ní ká gèsì méjì <laughs> ó ní ká gèsì méjì ló ti pọ̀ jù ẹ̀gbọ́n kan ti sọ ó ní ká má ti ọrùn bọ òmìnira tá a ti gbà yìí ká dìímú ṣinṣin ká má tún lọ tọrùn bọ àjàgà oh god oh god èèyàn ọmọ ọlọ́run ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o torí ẹ̀ ni mo ṣe fi ẹ mo ṣe ní ká ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ ká gbàdúrà lé lórí torí kò sẹ́ni tó mọ̀ ọ́n ṣe tán léde kan màmá yìí má bẹ̀rẹ̀ okòwò lójú lójú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn báyìí ó dẹ̀ di ẹni tí church afẹ́ ṣe nǹkan òun náà á dẹ̀ mówó lẹ̀ ọlọ́run dẹ̀ oh God màmá yìí wà hard working débi pé iṣẹ́ ẹ̀ dẹ̀ gbèrú ah nígbà tó máa tó nǹkan bíi four or five years later ẹni tó jẹ́ pé ó ti wá ń lọ ọmọọṣẹ́ tó pọ̀ ó ti ní ọmọọṣẹ́ nígbà yẹn lọ́hùn ó ní àwọn ọmọọṣẹ́ kan tó ń bá kiri tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó láwọn kan tó bá kí n sọ pé àwọn kì í sọ ọmọọṣẹ́ wọ́n ń gba commission ni ẹja ni o ẹja nìkan náà ni o ẹja ẹja tútù ẹja ẹja yíyan ṣùgbọ́n ìwọ̀n ṣọ́ọ̀bù ló máa ń wà láti yan àwọn ẹja yẹn ẹ̀yin ọmọ ọlọ́run ó di ó tó kan bí lẹ́yìn ọdún mẹ́rin tí márùn tá a ti jọ tá wà ní chọ́ọ̀chì yẹn tó ti ń ṣe dáadáa ó ti yin ọlọ́run yin ọlọ́run ó ti sú òǹkan fúnra ẹ̀ ló bá kàn ní gbà kan ní àkínrí dédé mọ́ ìgbà mi ò lè lọ gbárí bí bí bí oṣù kan àbọ̀ kò ní padà wá tí wọn bá ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mà á ní kò sí òun ráàyè náà ní àwọn èèyàn kan ti ṣe níbì kan àwọn èèyàn kan ṣíṣe níbì kan yẹn ló pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ̀ wọ́n àdìyọ́ kan mo á bá wí mo ní màmá ah, mo ló mà ṣe o jésù kan náà ẹyọ tó gba aṣọ ìyà lọ́rùn yìí tó wá fún yín ní aṣọ ẹ̀yẹ òun lè mú báyìí ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kí n ṣe báyìí tẹ́lẹ̀ o ó tọ́ àwọn tí mo sọ ọmọ nìyẹn o kò tó ọ̀sẹ̀ kan ẹlẹ́nìkan sọ fún mi pé màmá yẹn ni èmi gbéraga sóhun <laughs> ó ní olùsọ pé mo gbéraga sóhun pé kí ni ọjọ́ orí mi gan <laughs> mo á bú sẹ́yìn mo ló sọ bẹ́ẹ̀ mo lè mo lè má ṣe o ẹni sọ mi rò bóyá màá bínú ni mo ní à ó ti gbàgbé bó ṣe bẹ̀rẹ̀ ni ó má ṣe o ó má ṣe o before you know it mi ní dárúkọ church tó join <laughs> àwọn ní church yẹn wọ́n ní instrument ju tiwa lọ ìjọ sunday gbogbo ẹ̀ ń ṣe jìgì jìgì ìjọ ìjọ tó dẹ̀ wá lọ ó tóbi ju tiwa lọ dáadáa ìjọ tá a dẹ̀ ń sọ táwa náà pásítọ̀ yìí kì í ṣèjọ kékeré o ṣùgbọ́n ìjọ táwọn yẹn tó mẹ́gà <laughs> ó yẹ kó ti yé yín ẹ̀yẹ wọn lẹ́nu ee bá ṣe ibi tí mo fẹ́ parí story yẹn sí nìyẹn eh because I, I'm not I'm not happy at all ní ètò gbẹ̀yìn ó dẹ̀ ṣí òmìnira yẹn lò ó dẹ̀ tọrùn bọ àjàgà débi pé gbogbo ohun tó ní pátá ó wá di ẹni tó ń kiri ee ó mà ṣe o kí n tó kú òní ìlú yẹn ìyá yẹn ti ń kiri ẹ̀rí tí n bá wà ní orí veranda ilé tí mò ń gbé ń gbà yẹn irọ́ kò ní gbájú ilé yẹn kọjá ẹ̀yìn ilé yẹn ló máa gbà kọjá àánú ẹ̀dẹ̀ ṣe mí ó ṣì òmìnira yẹn lò ó wà lọ tọrùn àjàgà míì ntí bẹ́ẹ̀ lè sọ nìyẹn nínú ìwé Galatians chapter five verse one ẹ ó ní ó ní ètò náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà èyí tí Kristi fi sọ wá di òmìnira kí ẹ má sì ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́ wọ́n á invite yín o ẹ gbà mí sọ fún yín o ntẹ́mi ẹ̀rọ fisimi lọ́kẹ̀lẹ̀ mi sọ fún yín o wọ́n máa invite yín láìpẹ́ yìí o ẹ lọ kórè o ẹ ń lọ bí ẹrú lẹ̀ ń wo yẹn o díẹ̀ díẹ̀ o òmìnira tẹ́ gbà yẹn ẹ má jẹ́ kẹ́nìkan tún fi ọgbọ́n ẹ̀rú kó fi fà yín padà mọ́ ẹ sọ fún ọlọ́run jésù olúwa àá ẹ má gbà mí láàyè láti sọ òmìnira òmìnira mi nínú kristi nù ẹ òmìnira tí mo ti nínú kristi olùyẹ má gbà mí láàyè láti sọ nù. No tẹ́ bá sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ọlọ́run àbáyín gáìdì ẹ̀ oh lord don't allow me to lose my freedom in christ òmìnira tẹ́ ti wá fún mi tí òye ti yé mi tójú mi ti là tí mo ti rìn ní ọ̀nà tó tọ́ yìí olúwa má gbà mí láàyè láti sọmìnira náà nù ẹ̀jẹ̀ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olúwa má gbà mí láàyè láti sọ òmìnira tẹ́ fún mi nù kristi nù òmìnira tẹ́ ti fún mi olúwa má gbà mí láàyè láti sọnù òmìnira tẹ́ ti fún mi n ò ní sọnù ní orúkọ jésù ẹ má gbà mí láàyè láti sọnù ní orúkọ jésù kristi olúwa má gbà mí láàyè láti sọ òmìnira tẹ́ fún mi nù olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ayérayé ṣàánú fún mi ọlọ́run jésù kristi olúwa wa ǹjẹ́ ẹ mọ̀ pé bí èèyàn bá ṣe mọ̀ èèyàn tó bẹ́ẹ̀ ni ó sì gbádùn ènìyàn tó kò tí ì yé yín now ẹ fẹ́ sọ fún mi pé àwọn kan kì í gbádùn president nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tẹ̀ ń gbé nàìjíríà kí ló fà á ṣé bọ́ ọmọ nàìjíríà lẹ́yìn náà ẹ̀yin náà ò ṣe lè gbádùn president báwọn yẹn ṣe ń gbádùn president ẹ̀ mọ̀ kò mọ̀ yín ibi tẹ́ ẹ bá mọ ọlọ́run dé òun lè máa gbádùn ọlọ́run dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé ibi tá a bá mọ̀ yàn dé òun là ń gbádùn ẹ̀ dé bẹ́ẹ̀ ni mo sọ fún yín olójú ilé tẹ́ ẹ lè lọ́pẹ́ wá dé wọn lálejò ẹnu yìí ò tẹ̀ ní ẹnu yìí ò tẹ̀ ní gbà torí ẹ̀mẹ́nikẹ́ni síbẹ̀ tẹ́ bá dẹ̀ mọ ẹlòmíì gan ṣùgbọ́n tó pé ẹ̀mọ́ dáadáa wọ́n lè má jẹ́ kẹ́ ẹ wọlé bẹ́ẹ̀ ni John chapter eight verse thirty-two Eh, ọ̀rọ̀ yẹn popular you shall know the truth and the truth shall make you free ẹ̀yin ò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira ìgbà kan wà tẹ́ ẹ bá gbàgbé mo ní kẹ́ gbàdúrà kan pé jésù olúwa olúwa jẹ́ kí àwọn ọmọ mi jẹ́ kán sìn yín jù mí lọ mo sọ bẹ́ẹ̀ ń gbà yẹn yẹn ni pé tí ọlọ́run bá fi òye òtítọ́ tó bá fi hàn àwọn ọmọ yín oh my god oh my god ẹ̀yin ká ẹ̀yin ká máa ẹ̀yin ká máa sátẹ̀lé wọn lẹ́yìn ni nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ Jésù báyìí ẹ̀yin ká máa pé ah, ó ga o tí oh God ẹ má sọ pé àwọn ọmọ yẹn kéré ó dàbẹ̀rẹ̀ tí mọ́mì kan sọ fún mi ní mọ́mì yẹn wà ní Amẹ́ríkà ah, wọ́n ní àwọn wọ́n ní àwọn kóòtù bíbélì wọ́n lọ́mọ wa ní no mọ́mì kì í ṣe bẹ́ẹ̀ ntí bíbélì sọ ganganle ganganle ganganle ẹ wọ́n sọ pé àwọn kóòtù pé àwọn sọ pé the God of Abraham Isaac and Jacob wọ́n lọ́mọ yẹn ọmọ kékeré mọ́mọ́mọ́ dáadáa wọ́n ló ní no mọ́mì is not the God of Abraham, Isaac, and Jacob. The Bible says the God of Abraham, the God of Isaac, the God of Jacob. Ah! wọ́n náà wọ́n á wò pé ọmọ yìí máa gbà á ṣe mọ́ àwọn àgbàlagbà dẹ̀ mọ ọgbọ́n táwọn bá ti tọ́ bá ti bí tiwa á ṣàfọ̀gbọ́n yìí wọ́n ní ah it's true it's true it's true it's true àwọn kan ní káwọn ṣọ́ọ̀tì ẹ̀ ní kó lè yá ọmọ yẹn ò gbà ee wọ́n ṣeun ẹ ìwé ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run dáadáa pé Jésù Olúwa ẹ fi òye òtítọ́ ẹ fi òye òtítọ́ hàn àwọn ọmọ mi tó bá pé ọkọ yín ní òye òtítọ́ òye ẹ bẹ ọlọ́run tì í pé olú jésù olúwa ẹ fi òye òtítọ́ ẹ fi hàn ẹ fi hàn ọkọ mi tó bá pé aya yín olóṣèlú sọ fún yín pé ẹ kí ni ó dẹ̀ gba jésù mórí tó tó báyìí ẹ bẹ ẹ bẹ ọlọ́run tì í pé kí ọlọ́run kó fi òye òtítọ́ kó fi kó fi kó fi hàn aya yín oh lord let my children have the knowledge of truth òye òtítọ́ olú ẹ fi hàn ọmọ mi òye òtítọ́ Olúwa fi hàn ìdílé mi ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa fi òye òtítọ́ Olúwa fi hàn ọmọ mi ní orúkọ Jésù Kristi Olúwa fi òye òtítọ́ Olúwa fi hàn ọmọ mi ní orúkọ Jésù Kristi Olúwa fi òye òtítọ́ Olúwa fi hàn ọmọ mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ní orúkọ Jésù Kristi Olúwa mi Olúwa mi ẹ fi òye òtítọ́ hàn ọmọ mi kí ayé wọn lè dáa ju báyìí lọ kí ìgbà wọn lè rọrùn ju báyìí lọ kí ọjọ́ iwájú kí ọjọ́ iwájú ìtọ́jú wọn kó lè kó lè rọrùn jù báyìí lọ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ̀wọ́ ẹ̀yàn ọmọ ọlọ́run bíbélì sọ ọ̀rọ̀ jésù kan fún wa bíbélì ní jésù wọnú sinagogu ó wá ní àǹfààní láti ka bíbélì sí sí ìjọ lọ́jọ́ yẹn lọ́hùn-ún ó ṣí ìwé ẹ̀ sí ìwé àìsáyà àìsáyà sixty one òun ló kà lọ́jọ́ yẹn ẹ̀ òun ló quote lọ́jọ́ yẹn ẹ̀ mọ̀gàn tí àìsáyà sixty one verse one sọ ni ó ní ẹ̀mí olúwa olódùmarè wà lára mi nítorí olúwa ti fi àmì òróró yàn mí àbẹ́ gbọ́ iṣẹ́ ìránṣẹ́ jésù ló olóńkìlẹ̀mù yẹn ó ń ṣàlàyé iṣẹ́ ìránṣẹ́ tó wá ṣe láyé gangan fún wa nìyẹn ó ló ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn tálákà ó ti rán mi láti ṣe àwòtán oníròbìnújẹ́ láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn yẹn ni pé àwọn tá a dè kan fún ọ lómìnira àti ìtúsílẹ̀ kúrò nínú òkùnkùn fún àwọn ẹlẹ́wọ̀n ìtúsílẹ̀ oh ìtúsílẹ̀ ìtúsílẹ̀ ìtúsílẹ̀ kúrò ní òkùnkùn fún àwọn ẹlẹ́wọ̀n àwọn tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé wọ́n ti kéèjì ayé wọn síbì kan ni ara ara ara iṣẹ́ òmìnira tí Jésù wá ṣe nìyẹn ní tí ìṣàránṣẹ́ Jésù túmọ̀ sí nìyẹn ẹ wo the ministry of Jesus Christ is all about freedom ṣé ní gbogbo ìnira tẹ́ rí nínú Christianity lónìí wọ́n formulate ẹ̀ síbẹ̀ ni nítorí kán lè ẹyin kán lè sọ àwọn èèyàn dẹ́rú torí the more tẹ́ bá sọ àwọn èèyàn dẹ́rú the more lẹ lè máa kó wọn jẹ ẹ bọ̀ ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ Jésù òmìnira láti bẹ̀ẹ́ dópin now now ẹ jẹ́ kí n fún yín ní àdúrà yìí a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín kò tó fún mi àdúrà tó lágbára ni o ẹ má fojú tẹ́ńbẹ́lú ẹ o oh lord let your ministry be enough for me mi ní let the ministry of pastor sam be enough for me o ẹ gbọ́ dáadáa o the ministry of jesus christ ni o iṣẹ́ ìránṣẹ́ jésù ni o as he proclaimed it himself by reading from the book of isaiah ẹ sọ fún ọlọ́run jésù ló wà ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín ẹ jẹ́ kó tó fún mi ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín tó fún àwọn ọmọ mi láì fi ohunkóhun ẹ jẹ́ kó tó mi láì fi ohunkóhun ẹ jẹ́ kí èmi náà gbádùn yín ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín kó tó fún mi ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ayérayé mo gbàdua ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín ẹ jẹ́ kó tó fún mi ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín ẹ jẹ́ kó tó fún mi ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín ẹ jẹ́ kó tó fún mi à ní orúkọ Jésù Kristi iṣẹ́ ìránṣẹ́ yín jẹ́ tó fún mi jẹ́ kó tó láti yanjú ọ̀rọ̀ mi jẹ́ kó tó láti yanjú ìṣòro mi lórúkọ Jésù ló ẹ ṣàánú fún mi lónìí iṣẹ́ ìránṣẹ́ yẹn jẹ́ kó tó fún mi gbọ́ àdúrà Jésù Kristi olúwa wa àdúrà yìí dàbí àdúrà tá a kọ́kọ́ gbà yẹn ká tó wọnú àdúrà nù wa lọ a sọ fún ọlọ́run pé jésù olúwa ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín fà mí yọ. ibolẹ́fẹ́ ní ọ̀nà wo in what way lẹ́fẹ́ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ jésù kó fà yín yọ. ṣé nínú gbèsè ni nínú àìsàn ni nínú àìríkanṣe kan ni nínú ọ̀rọ̀ ìgbéyàwó ni tàbí ẹ ti ń wọ̀nà fún nǹkan kan tó wà important oh lord let your ministry rescue me Rescue you from what? whatever it is i want you to add it to this prayer ohunkóhun tí ìbá jẹ́ mo fẹ́ kẹ́ ẹ fi kún àdúrà yìí jésù olúwa ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yín kó fà mí yọ nínú kíni ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà iṣẹ́ ìránṣẹ́ yín ẹ jẹ́ ó fà mí yọ ọlọ́run ayérayé o iṣẹ́ ìránṣẹ́ yín ẹ jẹ́ ó fà mí yọ ẹ jẹ́ ó fà mí yọ kó fa ọmọ mi yọ lórúkọ kó fa aya mi yọ kó fa ìdílé mi yọ ẹ máa sọ fún ọlọ́run ibo lẹ fẹ́ kó ibo ni ẹ ti fẹ́ kọ́lọ́run kó fa yín yọ ibo lẹ ibi ẹ gbọ́dọ̀ há síbikíbi ayé yín ò gbọ́dọ̀ há síbikíbi ẹ gbọ́dọ̀ gbé ìgbé ayé òmìnira ó yẹ máa gbàdúrà iṣẹ́ ìránṣẹ́ yẹn jó fà mí yọ jésù iṣẹ́ ìránṣẹ́ yẹn jó fà mí yọ jésù iṣẹ́ ìránṣẹ́ yẹn jó fà mí yọ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ jẹ́ àlọ́ nù wa ẹ níbi ìlà ti ń béèrè lọ́wọ́ ọlọ́run níbi ìlà ti ń bẹ̀bẹ̀ láti ń béèrè this one is personal ẹ̀yin àti ẹlẹ́dàá yín nìkan ló kù báyìí ó yẹ máa gbàdúrà máa dúró di ẹnikẹ́ni mo ti sọ fún yín báwa ṣe ń gbà tiwa ni pé a máa ń change posture wa ẹ lórí orí ìjókòó láti wà látàárọ̀ láti máa láti máa pe àwọn àdúrà yìí tòmọ́tò ti di bí àdúrà àánú àti bọ́ sórí ìkúnlẹ̀ ẹ a máa kúnlẹ̀ ní a fà microphone àní choice a fà microphone wálẹ̀ ní ká lè káwa náà lè bẹ̀bẹ̀ ká lè ṣèpẹ́ ká lè béèrè ẹ máa gbàdúrà ẹ máa dòde ẹnikẹ́ni ẹ máa béèrè lọ́wọ́ ọlọ́run ẹ máa bá ọlọ́run sọ̀rọ̀ ẹ máa bá pẹ̀lú ìgbàgbọ́ tó ní nánú pẹ̀lú ìgbàgbọ́ tó ní agbára láì ronko mọ́ mo fẹ́ kẹ́ ìgbàgbọ́ pé prayer tòní ẹ̀yin nìkan ló wà fún bẹ́ẹ̀ ni kẹ́dẹ̀ ṣe gbà ẹ gbà bí ìgbà tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ ń dágbà àdúrà yìí ni ẹ gbà bí ìgbà tó jẹ́ pé ọlọ́run ti yin àwọn áńgẹ́lì rẹ̀ ó ti yí yín po wọ́n dẹ̀ ti mú dání àti báírò wọ́n ti ń kọ àwọn request yín wọ́n ń sẹ́ndì ẹ̀ sọ́run ó yẹ máa gbà bẹ́ẹ̀ ẹ tẹra mọ́ ẹ máa gbà torí ọlọ́run yóò tún ṣe ìyanu mi ọlọ́run á ṣe ìyanu mi o mo fi dá yín lójú pé ọlọ́run á ṣe ìyanu mi ìdí ẹ̀ ni pé ọlọ́run abrahamu ọlọ́run isaac ọlọ́run jacob àgbà gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ jẹ́ á gbàdúrà ọlọ́run wa a yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́run abrahamu ni ọlọ́run wa ọlọ́run isaki ni ọlọ́run wa ọlọ́run jacob ni ọlọ́run wa ní orúkọ jésù kristi ọlọ́run lórúkọ jésù kristi yóò dáwọ́ lé yín ah mo ní ọlọ́run yóò dáwọ́ lé yín ah ọlọ́run yóò dáwọ́ lé yín sẹ́ẹ̀ gbogbo gbogbo gbogbo jàǹkáríwọ̀ gbogbo ìdè gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ èyí tí a lè fi de ohunkóhun nínú ayé yín lórúkọ Jésù Kristi Ọlọ́run já mo ní ọlọ́run já dànù ní orúkọ jésù ọlọ́run fà yín yọ ọlọ́run fa àwọn ọmọ yín yọ ní orúkọ jésù kìí ṣe mo gbàdúrà pé kí ọlọ́run kó fún yín ní ọ̀nà tuntun ọlọ́run fún yín ní ọ̀nà tuntun ìyẹn ni pé jésù tó ń jí ọ̀nà yóò la ọ̀nà tuntun fún yín lórúkọ jésù kìí mo ní ọlọ́run yóò fún yín ní ọ̀nà tuntun ọlọ́run yóò fi ọkàn yín balẹ̀ ní ìhà gbogbo lórí iṣẹ́ ẹ gba lórí ilé ẹ gba lórí àwọn ọmọ ẹ gba lórí ayé yín ẹ gba nítorí pé ẹ ti wọnú òmìnira ọlọ́run lọ ó yẹ wọnú òmìnira tó pé nínú òmìnira ni ìfọ̀kànbalẹ̀ wà lórúkọ jésù sí olú ẹ wọnú òmìnira nínú òmìnira òun ni ìbùkún tòótọ́ wà olú ẹ wọnú òmìnira nínú òmìnira òun ni ìyà nípẹ̀kún wà ní orúkọ jésù ẹ wọnú òmìnira àti sin ọlọ́run yóò ràn yín lọ́rùn mo ní àti sin ọlọ́run yóò ràn yín lọ́rùn láti òní lọ ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín jẹ́ kí ló fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú ẹ ti rí àánú ọlọ́run gbà náà ògo ni fún ọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín praise the lord hallelujah thank you and god bless you.